Máàkù orí kẹrìnlá. lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn ọ̀kọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó pa á ṣùgbọ́n wọ́n wí pé. kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. nígbà tí ó sì wà ní Bẹ́tánì ní ilé Símónì adẹ́tẹ̀ bí ó ti jókòó ti oúnjẹ obìnrin kan tí ó ní òrùba alabasta òróró ìkunra náàdì iyebíye ó wá ó sì fọ́ ìbá náà ó sì ń dà á sí i lórí àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn wọ́n sì wí pé. nítorí kí ni a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò àbáṣá ta òróró ìkunra yìí ju ìwọ̀n ọdún owó idẹ lọ àbá sì fi fún àwọn tálákà. wọ́n sì ń kùn sí i ṣùgbọ́n jésù wí pé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí i èé ṣe tí ẹ̀yin fi ń bá a wí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ̀yin sáni tálákà pẹ̀lú yín ẹ̀yin lè máa ṣoore fún wọn nígbàkúùgbà tí ẹ̀yin fẹ́ ṣùgbọ́n èmi ni ẹ̀yin kò ní nígbà gbogbo ó ṣe èyí tí ó lè ṣe ó wá síwájú láti fi òróró kun ara mi fún sísìnkú mi lóòótọ́ ni mo wí fún yín níbikíbi tí a ó gbé wàásù ìhìn rere yìí ní gbogbo ayé níbẹ̀ pẹ̀lú ni a ó sì ro ìhìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀. júdásì ìsíkáríótù ọ̀kan nínú àwọn méjìlá sì tọ àwọn olórí àlùfáà lọ láti fi í lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n sì gbọ́ wọ́n yọ̀ wọ́n sì ṣe ìlérí láti fún un ní owó ó sì ń wá ọ̀nà bí ó ti ṣe fi í lé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ àìwúkàrà nígbà tí wọ́n ń pa ẹran ìrékọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé. níbo ni ìwọ ń fẹ́ kí a lọ ìpèsè sílẹ̀ kí ìwọ kí o lè jẹ ìrékọjá. ó sì rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ lọ sí ìlú ọkùnrin kan tí ń ru ìsà omi yóò pàdé yín ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn àti ibikíbi tí ó bá gbé wọ̀ kí ẹ̀yin kí ó wí fún baálé náà pé olùkọ́ni wípé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́ tí a sì pèsè tẹ́lẹ̀ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀ dè wá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jáde lọ wọ́n wá sí ìlú. Si wọ́n sì rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀ nígbà tí alẹ́ lẹ́ ó wá pẹ̀lú àwọn méjìlá bí wọ́n sì ti jókòó tí wọ́n ń jẹun Jésù wí pé. lóòótọ́ ni mo wí fún yín ọ̀kan nínú yín yóò fi mí hàn àní òun náà ti ń bá mi jẹun. wọ́n sì bẹ̀rẹ̀ sí í gidigidi àti sí bí léèrè lọ́kọ̀ọ̀kan wí pé. èmi ni bí èmi ni bí. èmi ni bí. èkejì sì wí pé. èmi ni bí. ó sì dáhùn ó sì wí fún wọn pé. ọ̀kan nínú àwọn méjìlá ni tí ó ń tọwọ́ bọ inú àwo pẹ̀lú mi nítòótọ́ ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí a ti fi ọmọ ènìyàn hàn ìbásàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí wọ́n sì ti ń jẹun jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún wọn ó wí pé. gbà jẹ èyí ni ara mi. ó sì gbé ago nígbà tí ó sì súre tán ó fi fún wọn gbogbo wọn sì mu nínú rẹ̀ ó sì wí fún wọn pé. èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn lóòótọ́ ni mo wí fún yín èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó mú ní titun ní ìjọba ọlọ́run. nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè olífì jésù sì wí fún wọn pé. gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó lu olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Gálílì. ṣùgbọ́n Pétérù wí fún un pé. bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ ṣùgbọ́n èmi kọ́. Jésù sì wí fún un pé. lóòótọ́ ni mo wí fún ọ pé lónìí yìí àní ní alẹ́ yìí kí àkùkọ kí ó tó kọ ní ìgbà méjì ìwọ ó sẹ́ mi ní ìgbà mẹ́ta. ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi wípé bí ó tilẹ̀ di àti bá ọ kú èmi kò jẹ́sẹ́ ọ bí ó ti wù kí o rí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú wọ́n sì wá sí ibì kan tí à ń pè ní Gethsemane ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ í gbàdúrà. ó sì mú pétérù àti jákọ́bù àti johanu pẹ̀lú rẹ̀ ẹnu sì bẹ̀rẹ̀ sí í gidigidi ó sì bẹ̀rẹ̀ sí í Si ó sì wí fún wọn pé. ọkàn mi ń káàánú gidigidi títí dé ikú ẹ dúró níhìn kí ẹ sì máa ṣọ́nà. ó sì lọ síwájú díẹ̀ ó sì dojúbolẹ̀ ó sì gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀ ó sì wí pé. àbà bàbá ṣíṣe ni ohun gbogbo fún ọ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 ó tó bẹ́ẹ̀ wákàtí náà dé wò ó a fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde kí a máa lọ wò ó ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. lójú kan náà bí ó sì ti ń sọ lọ́wọ́ júdásì dé ọ̀kan nínú àwọn méjìlá àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ ti àwọn tí dà pẹ̀lú ọ̀gọ́ láti ọ̀dọ̀ olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé. ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹ mú un kí ẹ sì máa fà á lọ ní àlàáfíà. nígbà tí ó dé ó tọ̀ ọ́ lọ gan-an ó wípé. olùkọ́ni olùkọ́ni. ó sì fi ẹnu kò ní ẹnu wọ́n sì gbé ọwọ́ wọn lé e wọ́n sì mú un ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà yọ ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké etí rẹ̀ kúrò jésù sì dáhùn ó sì wí fún wọn pé. èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè tí ẹ̀yin ti idà àti ọ̀gbọ láti mú ní ojoojúmọ́ ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín ẹ̀yin kò sì mú mi ṣùgbọ́n ìwé mímọ́ kò lè ṣe aláìṣẹ gbogbo wọn sì fi í sílẹ̀ wọ́n sì sá lọ. ọmọkùnrin kan sì ń tọ̀ ọ́ lẹ́yìn tí ó fi aṣọ ọ̀gbọ̀ bo ìhòhò rẹ̀ àwọn ọmọ ogun sì gbá a mú ó sì jọ̀wọ́ aṣọ ọ̀gbọ̀ náà lọ́wọ́ ó sì sá kúrò lọ́dọ̀ wọn ní hòhò wọ́n sì mú Jésù lọ sọ́dọ̀ olórí àlùfáà gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé sì péjọ pẹ̀lú rẹ̀ Pétérù sì tọ̀ lẹ́yìn ní òkèèrè wọ inú ilé títí fi dé àgbàlá olórí àlùfáà ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ jókòó ó sì ń yáná àwọn olórí àlùfáà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí sí Jésù láti pa á wọn kò sì rí ohun kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́rìí èké sí i ṣùgbọ́n ohun àwọn ẹlẹ́rìí náà kò ṣọ̀kan àwọn kan sì dìde wọ́n jẹ́rìí èké sí i wípé. àwa gbọ́ ó wí pé èmi ò wó tẹ́ḿpìlì yìí tí a fi ọwọ́ ṣe níwọ̀n ijọ́ mẹ́ta èmi ó sì kọ́ òmíràn tí a kò fi ọwọ́ ṣe. àti nínú èyí náà pẹ̀lú ohùn wọn kò ṣọ̀kan olórí àlùfáà sì dìde dúró láàrin ó sì bi jésù léèrè wípé. ìwọ kò dá ohùn kan kí ni èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ. ṣùgbọ́n jésù dákẹ́ kò sì dáhùn ohùn kan olórí àlùfáà sì tún bi í léèrè ó wí fún un pé. ìwọ ni kristi náà ọmọ olùbùkún ni jésù sì wí pé. èmi ni ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára yóò sì máa ti inú àwọ̀ sánmọ̀ ọ̀run wá. nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya ó wí pé. ẹlẹ́rìí kí ni a sì wá ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà ẹ̀yin ti rò ó sí. gbogbo wọn sì dá a lẹ́bi pé ó jẹ̀bi àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lára àti sí bò ó lójú àti sí kàn án lẹ́sẹ̀ wọ́n sì wí fún un pé. sọtẹ́lẹ̀ sọtẹ́lẹ̀ sọtẹ́lẹ̀. àwọn oníṣẹ́ sì ń fi àtẹ́lẹ̀ ọwọ́ wọn gbá a lójú bí pétérù sì ti wà ní ìsàlẹ̀ ní ààfin ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá nígbà tí ó sì rí tí pétérù ń yáná ó wò ó ó sì wí pé. ìwọ pẹ̀lú ti wà pẹ̀lú jésù ti násárẹ́tì ṣùgbọ́n ó sẹ́ wípé. èmi kò mọ̀ òye ohun tí ìwọ ń wí kò tilẹ̀ yé mi. ó sì jáde lọ sí ìloro àkùkọ sì kọ ọmọbìnrin náà sì tún rí i ó sì bẹ̀rẹ̀ sí í wí fún àwọn tí ó dúró níbẹ̀ pé. ọ̀kan nínú wọn ni èyí. ó sì tún sẹ́ ó sì pẹ́ díẹ̀ àwọn tí ó dúró níbẹ̀ tún wí fún pétérù pé. lóòótọ́ ni ọ̀kan nínú wọn ni ìwọ í nítorí pé ará Gálílì ni ìwọ èdè rẹ sì jọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí í ré àti sí í búra wípé. èmi kò mọ ọkùnrin yìí ẹni tí ẹ̀yin ń wí. lójú kan náà àkùkọ sì kọ lẹ́rìn kejì pétérù sì rántí ọ̀rọ̀ tí jésù wí fún un pé. kí àkùkọ kí ó tó kọ lẹ́rìn méjì ìwọ ó sẹ́mi lẹ́rìn mẹ́ta. nígbà tí ó sì rò ó o Socon